ọjọ́ orí ọjọ́ orí ó máa increase kò lè decrease mọ́ tó bá ti pé age kan báyìí o lè tún decrease age yẹn mọ́. ara tó pé ara kan máa sán lókè ni kò kí ń wálẹ̀. ló máa lọ sókè ọjọ́ orí age. ẹ ìgbà táwa kékeré ìgbà tá a bá takin skite yẹn tó bá hang ara ẹ náà pé ẹ tó bá lọ sókè ìgbà ó lè hang yẹn ni pé kó yà kó wá sílẹ̀. ọlọ́run ni ọlọ́run òun ló ń lọ sókè tí òkè mú wálẹ̀ butterfly. mo lé òṣùpá ló lọ òkè tí òkè wálẹ̀ òṣùpá òṣùpá ọmọ òṣùpá ṣòwò ẹgbẹ́ tó òṣùpá bá wà lókè kò lè padà wá sí ilẹ̀ òkè náà ló máa wà àti rawọ̀. tí òjò bá ti wálẹ̀ kò ń padà lọ sókè mọ́ omi. wọ́ọ̀ ẹ̀ mo ti rò pé àwọn kò tẹ̀ ní gbà rárá rárá rárá. Ah, ah àwọn èèyàn ń try o pẹ̀lú mo yẹ sọ pé mo lọ sókè yáá tí mo rò pé àwọn èèyàn máa sọ fún pé aeroplane aeroplane kan máa ń land gbà mí but tàbá wo tàbá yọ landing kúrò ẹ̀rọ kó máa ń hang sókè kò ní kò ń jábọ̀ náà fúnra rẹ̀ ló máa ń wálẹ̀ ah àwọn èèyàn disappoint mi ṣá ara <laughs> ẹni gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa pàrọ̀tà mo mọ̀ pé iná gbanulẹ̀ ẹ má wọrí fún òwe ẹni tẹ́ fẹ́ gbé táwọn èèyàn ṣe ń gbà tó ṣe ń wì ní ẹ̀ tó ṣe ń gbà ní gbogbo ibi tí wọ́n bá ti ń wò wá lẹ́gbẹ̀rẹ̀ àgbáńlá ayé bẹ́ẹ̀ gan ni ògo ọjà tẹ bá ń tà bẹ́ẹ̀ lógo ẹ̀ ṣe ń ṣe kí ni ògo ẹ̀ máa máa tàn kákàkiri orúkọ ẹ̀ máa máa tàn àwọn èèyàn dẹ̀ máa máa lò wọ́n ti máa sẹ́ni review wọn sí wa fúdí èyí ẹgbẹ́ polówó ọjà yín wa ara kí wọ́n padà sí question yẹn answer sí ìbéèrè tí mo bèrè wípé kí nìkan tó máa ń lọ sókè tí ò wálẹ̀ òun náà ni <laughs> ọjọ́ orí ọjọ́ orí yes age ni nǹkan tí ó máa ń lọ sókè tí ò kì í wálẹ̀ ó máa dúró sókè ni. fújẹ́ ìgbogbo ẹ̀ lólùfọ̀ apáta á òun ni ká jẹun ọpẹ́ lẹ́nu but ó fa ọ fún ní oṣù kí ni ó ní òjì ó wù mí kí n máa ṣètò lọ really really really èmi gan fúnra mi mò ń enjoy àmúdà òun kọ́yìn náà enjoy bó lórí ṣe ṣe kí ni bá ṣe jọ ń wa ọkọ̀ yẹn bàbá mi alọ́kọ̀ tí wakọ̀ rẹ̀ olórí ló wakọ̀ ilé ẹ̀yin wá ṣe kí ni àwọn àjọjọ́ àjọ ń wà lọ àjọ ń wà lọ. mo mọ̀ pàjọ gbádùn ètò tọ̀sẹ̀ yìí ni gbogbo ẹ̀ lólùfọ̀ apáta inú mi dùn ayọ̀ mi kún torí pé ní gbogbo ìgbà tí n bá ti bẹ̀rẹ̀ tó Miliki Express ọjọ́ Thursday ẹ máa ń wà pẹ̀lú mi àjọ máa ń ṣe ni ẹ wo ìfẹ́ tájọ ní síra wa kò ní bàjẹ́ títí láéláé láṣẹ ìdùnnú rẹ̀ nígbà yìí màá máa sọ fún gbogbo ẹ̀rọ lórí fún apáráta pé ẹ̀yin tẹ̀ sọ wípé ẹ fẹ́ kí n bá yín play orin títí ẹ̀yin tí mo play orin yín ẹ má ò lè ṣe thank you mọ̀ pé inú yín dúró tuntun ẹ má bọ̀dá ẹ má bọ̀dá no no no mo wà fún yín gbogbo gbà ẹ̀yin tẹ́ wá wò wípé ẹ̀yin náà fẹ́ kí n bá yín play throwback song kan ẹ̀yin tí ilẹ̀ má jẹ́ tó bá kó jẹ́ current song ah, ah, ẹ ṣàfàtẹ̀jíṣẹ́ ẹ ránṣẹ́ ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣe ìpolówó ọjà tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà ẹ ṣàrà tẹ nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yìí ẹ tètè mú nọ́mbà yẹn báyìí kẹṣe kí ni ẹ tẹ ẹ tẹ sójú ẹ wàràwàrà kẹ́ ẹ pè ìpolówó ọjà yìí lọ́wọ́ tí ò ga la máa bá yín ṣe kí ni la máa bá yín ṣe gbogbo ìpolówó ọjà yẹn pátápátá ẹ gbé polówó ọjà yín wá ìpolówó ọjà òun náà ni àgùnmu òwò gbogbo èyí olólùfẹ́ wa ní báyìí màá máa sọ wípé hmm, olórin olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi sẹ́kì olórin tó ṣe kí ni tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ ni mo ti fẹ́ máa ṣe kí ni mo ti fẹ́ máa lọ lẹ́kọ̀ọ́ omi kí n lọ lẹ́bọ̀ den mo ní láti lọ torí pé mo ní láti lọ ṣètò bí ti tọ̀sẹ̀ tó ń bọ̀ bóyá wá ṣe kí ni bóyá máa dùn tó máa lárinrin tó dẹ̀ máa mú ọgbọ́n àti ìmọ̀ àti òye tó máa mú dání bá ṣe wá lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ ká lọ gbọ́ orin ìfẹ́ yìí torí pé ìfẹ́ ló bá dé ìfẹ́ làkọjá òfin ìfẹ́ ni mo fẹ́ fi sign out fún títọ̀sẹ̀ yìí ẹ ká lọ gbọ́ promise me láti ọwọ́ Simi àti Adékúnlé Gold ká tún fèrè ìdùnnú àti ayọ̀ ká fi pàdé yéè lọ́sẹ̀ tó ń bọ̀.